lórí ọ̀rọ̀ ìkérémadù Ohanaeze Ndigbo bí aṣojú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ọ̀kan pàtàkì lára ẹgbẹ́ ẹ̀yà Ìgbò kan tí wọ́n ń pè ní Ohanaeze Ndigbo ti rawọ́ ẹ̀bẹ̀ sí aṣojú orílẹ̀-èdè ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n gbà lálejò láìpẹ́ yìí dókítà Richard Montgomery pé kó bá wọn bẹ àwọn aláṣẹ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tó ń ṣojú fún kó sì bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n ṣíjú àánú wo sẹ́nitọ́ Ike Ekweremadu ọmọ bíbí ilẹ̀ nàìjíríà kan tó wá láti apá ẹ̀yà Ìgbò pé kí wọ́n di iye ọdún tọkùnrin náà máa lò lọ́gbà ẹ̀wọ̀n kù jọjọ adarí ẹgbẹ́ ọ̀hún olóyè Emmanuel Chukwuma tó gba ẹnu àwọn olóyè àtàwọn ọmọ ẹgbẹ́ yòókù sọ̀rọ̀ lákòókò tí ẹgbẹ́ ọ̀hún gba aṣojú ilẹ̀ gẹ̀ẹ́sì náà lálejò ní olú ilé ẹgbẹ́ wọn kan tó wà nípìnlẹ̀ Enugu lọ́jọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2023 yìí níbẹ̀ ló ti sọ pé ohun ìdùnnú ńlá gbáà ni yóò jẹ́ fún gbogbo ọmọ bíbí ẹ̀yà ìgbò pátá nílé lóko àtìlẹ́yìn odi bí aṣojú ọ̀hún bá lè lo ipò rẹ̀ láti fi bá àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì náà sọ̀rọ̀ kí wọ́n sì ṣíjú àánú wo ìkúrẹ́madù lórí ohun tó ń jìyà lé lórí báyìí olóyè emmanuel ní ó ṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan tó ń ṣojú gbogbo ẹ̀yà ìgbò jákèjádò láti sọ ohun tó ń dùn wá sétí ìgbọ́ aṣojú orílẹ̀-èdè gẹ̀ẹ́sì náà báyìí kì í ṣe tuntun mọ́ pé ọ̀kan pàtàkì lára àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó jẹ́ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa kan ti wà láhàámọ́ àwọn aláṣẹ orílẹ̀-èdè gẹ̀ẹ́sì fún ẹ̀ṣẹ̀ ńlá kan tó ṣẹ̀ ohun tó jẹ́ kí Ekweremadu ṣìwà hù kò ju pé ó ń wá gbogbo ọ̀nà láti dóòlà ẹ̀mí ọmọ rẹ̀ ni èyí kì í sì ṣe tuntun ṣùgbọ́n a gbà pé ohun tó ṣe kò dáa rárá ó ti wà láhàámọ́ ọgbà ẹ̀wọ̀n orílẹ̀-èdè gẹ̀ẹ́sì báyìí èmi pàápàá lọ sílé ẹjọ́ lákòókò tí Èkúrẹ́madù ń jẹ́jọ́ lọ́wọ́ láti sọ ohun tí mo lè fi ràn án lọ́wọ́ tí adájọ́ pàápàá sì mẹ́nuba orúkọ mi lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ lákòókò tó fẹ́ gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ ohun tá à ń béèrè fún lọ́wọ́ yín gẹ́gẹ́ bí aṣojú ìjọba orílẹ̀-èdè gẹ̀ẹ́sì níbi tí Èkúrẹ́madù ọmọ wa ti ń ṣẹ̀wọ̀n báyìí ni pé kẹ́ ẹ lo ipò yín láti fi bá àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yín sọ̀rọ̀ láti bá wa dín iye ọdún tí Èkúrẹ́madù máa lò lọ́gbà ẹ̀wọ̀n nílùú náà kù báyìí a ti faramọ́ ìdájọ́ náà ṣùgbọ́n ohun tá a fẹ́ ni pé kí wọ́n bá wa yẹ̀ ẹ́ wò dáadáa kí wọ́n bá wa dín iye ọdún tó máa lò lọ́gbà ẹ̀wọ̀n kù jọjọ ọmọ bíbí ìlú yìí ni Ekweremadu tá ò bá sì mú ọ̀rọ̀ rẹ̀ wá sétí ìgbọ́ lákòókò àbẹ̀wò tí aṣojú orílẹ̀-èdè ilẹ̀ gẹ̀ẹ́sì ọ̀hún wá ṣe kì í ṣohun tó dáa rárá nínú ìdáhùn rẹ̀ sọ́rọ̀ náà dókítà Montgomery ní ìdí pàtàkì tóun ṣe ṣàbẹ̀wò sílẹ̀ Ìgbò lákòókò yìí ni pé kí ìbáṣepọ̀ tó dán mọ́rán dáadáa lè wà láàrin àwọn aláṣẹ ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì àtàwọn ẹ̀yà náà ni bákan náà ló sọ pé àwọn aláṣẹ ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì pàápàá ti ṣetán láti ṣagbátẹrù ohun gbogbo tó máa mú ìfẹ́ àti ìlọsíwájú dé bá orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ó fi ìdùnnú rẹ̀ hàn sí ipa pàtàkì tí ẹ̀yà Ìgbò ń kó nínú ètò ìdàgbàsókè ọrọ̀ ajé lórílẹ̀-èdè nàìjíríà ẹ̀wọ̀n ọdún mẹ́wàá pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n kan lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ni wọ́n ju èkúrèmadù àti dókítà obìnà ebeta tó ń ṣiṣẹ́ fún ìdílé èkúrèmadù sí bákan náà ni wọ́n ju ìyàwó èkúrèmadù sẹ́wọ̀n ọdún mẹ́fà gbáko ẹ̀sùn táwọn aláṣẹ ìjọba orílẹ̀‐èdè gẹ̀ẹ́sì fi kan àwọn èèyàn ọ̀hún ni pé wọ́n jí ọmọ orílẹ̀‐èdè nàìjíríà kan gbé wá sílẹ̀ náà láti yọ ẹ̀yà ara rẹ̀ kan tó ṣe pàtàkì láti fi rọ́pò ti ọmọ wọn omidan sonia ìkúrèmadù tó nílò kíndìnrín ẹ̀sùn yìí ni wọ́n sọ pé ìjìyà ńlá wà fẹ́ni tí wọ́n bá gbámú pé ó ṣòwò ẹrú tàbí pé ó fẹ́ fowó ra ẹ̀yà ara nílùú náà. Adéwálé Adéoyè ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́yín.